mo sọ fún ọ pé ìjà rọra rọra sí di ọba ìta gbangba la wà. Ah! pẹ̀lú àtẹ̀wá mọ jẹ. Hmm, ọba ti bèrè bọ́tù wọ̀ ọ tí nǹkan tí mo sọ fún ọ mo ní ìjẹsà ìjẹsà ìjẹsà ìpínyà dáná bá ti máa ṣe òun ìwọ ìrúwọ òsì jẹsà ẹ jẹsà tó kọlà sóhùn tí ohun èèyàn ló fẹ́ gbọ́ ni àbí owó ọwọ́ ẹ̀ sórí tó bá dé dùbà láyé àwọn tí wọ́n ṣe tí wọ́n ń pẹ̀ka ní Dubai àwọn ọmọ Ìbàdàn ló pọ̀ jù bẹ̀ tán bá rán Ìbàdàn fún ẹ báyìí wàá máa wò pé a. Ah! òótọ́ sì ni ọ̀parọ́ àmọ́ ká mọ̀ parọ́ ká mọ̀ jàlè ìjẹsà kọlà sòun o ah! ọkọlà sòun tí ìbá ṣe owó tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ irú ìjẹsà ń ṣe èmi síríkà jù èmi fún alára rẹ̀ èmi tí mo já mo ti já ní ìsìn látàrí ọbásanjọ́ mo ti já bí ọba wa fẹ́yàn sí irú ìjẹ̀sà ni bí ìbá ṣe wọ́n tó yá mọ́ ọkọ̀ lọ́wọ́ rẹ̀ irú ìjẹ̀sà kan kò lè fọ́kàn. mo sì di ìwọ fúnra rẹ gan ọmọ sọ pé mélòó lára rẹ gan ọmọ sọ pé irú kíní kan irú kíní irú kíní wọ gan fúnra rẹ gan sórí mo ṣe wà yìí tí o ṣe business tó dára pọ̀ wà láìsí ní mi lè tó sí ẹ. kí ni ṣe máa tó ṣe lójú kan ni kó fẹ́ ṣe bẹ̀ kó jẹ́ pé èpo ló fẹ́ gbá lórí náà tó lọ tó lọ gbé omi lé náà. òkèlè mọ̀mọ́ sàkọ́mọ́. òkèlè kí ni. nítorí pé o ti o ti mọ àṣírí mi ọwọ́ àfi ìlú ara mi ọ̀pẹ̀ mi ló lójú kan. èmi ò pẹ́ ló lójú kan ojú iná wà lára kan tó ń sàkóso. o ti dà gbogbo tó sọ lónìí o ti wà á rí kọlù báwọn yà sí ah, ah. o ti wà á rí kọlù báwọn nítorí o ti ṣe yìí. Business wa okun rẹ̀ ti jábà. kí ló ń tẹ̀lé ah, láìsí gist lover kí ló dé tó ọmọ story mú sórí ìdájọ́ gẹ́gẹ́ náà. àkúrò ń bá káàkiri sọ ọmọ ẹni tí gist lover jẹ́ ọba rùn ìwà tèmi mọ̀ ju tọba lọ nítòsí lónìí. ní sùúrù violence ni wọ́n kì í. ọ̀dà ẹ má bínú o violence kẹ́ tó gbéyàn lọ kọ́tù kéèyàn tó máa kórè kọ́tù lẹ́mẹ̀wá nǹkan tí mo fẹ́ sọ fún ọkùnrin mi pé nígbà tó ti ń sẹ́ni ìsìn yìí nígbà tó ti ń sọ fún ọkùnrin sórí pé ayé là ń jẹ yìí o àmọ́ sídìí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ráfín tù mí lójú tá a bá ti kó sọ́ọ̀bù yìí mo fẹ́ já ọ sí ni torí mo ìgbọ́ tí kẹta sọ fún mi kó o ṣe fi tẹ́ǹbẹ̀ kan sí ọ. tẹ́ǹbẹ̀ kí ni kí ni yun kí ni kan náà kí ni. ẹ ṣe fifty fifty. sẹ́wọ̀n ìyàwó lẹ́nu ìyàwó. ṣé fifty fifty kọ́ ló yẹ ká pín in. bí o ti bò ó ṣé kọ̀ọ̀kan tẹ̀lé ara ni gbogbo bí mo ṣe máa ń dìbò bí sọ̀rọ̀ padà ló ní ní ọkọ̀ ń gbà bẹ́ẹ̀ ni àá fún. sídìí wà láì tà láì tó bá jẹ́ pé oní títẹ̀ lára ni sọmọ pé mo lè ṣe ẹbọ bírísìkì fún oúnjẹ. wọn rà lọ sí kọ múra bí obìnrin gbà yìí. Ah! èwo ni kí n múra bí obìnrin kí ni sọ gangan èèyàn tẹ ọ lára kò tí ì wọlé gangan o ó wá fún wọn ten thousand ṣé kó yẹ kí five thousand kan èmi. kò fún mi five. ọ wà mú mi wá sí ibi báyìí ọ wà arágùn kan fún mi. kò fún mi ten thousand. èló wà ní. one seven. one. one seven ló fún mi. one seven ẹ seven hundred lórí ẹ̀ kọ́ ṣé kò yẹ kó bọ́ sọ́dọ̀ èmi náà. ẹnu yóò sí orí ní tí mo mú ní ìsín tí wọ́n mú ọwọ́ ju tí mo mú lọ. Ah, ọ̀dà ẹ mo ti gbọ́ ẹ̀ bí a wá sí báyìí torí pé ìjẹ̀sà ti di client ẹ̀ ó ṣe bílì ẹ̀ bí one point five. Hmm. my bad. kí ni. mo ti ṣe mistake báwọn. lọ́nà wo lọ. ó yẹ kí n ti bèrè irú owó báwọn ti pẹ́. báwo ah! kan béèrè àwọn ẹ̀gún wẹ́wẹ́ ẹ̀gún wẹ́wẹ́ tí a bá fẹ́ bí client wàá sọ ọ́ lù báyìí ìgbà. mo ti mọ tí mo sì mo bá ti rí jẹta yín mo sunkún ah. mo bá ti rí mo sunkún yóò wá bẹ́ẹ̀ pé kí ló sí ọ̀rọ̀ ẹ̀ lọ kí mo sọ pé ọkọ mi òun náà wọ́n kan tí mo nílò owó tí ìyá rẹ̀ tọ́jú sí mi lọ́wọ́ nígbà tó tọ́jú owó sí mi lọ́wọ́ wá sọ́ọ̀nù níwà fọ́ọ̀mù fún báyìí kí ọ san owó. bá a ṣe máa máa ṣe nù. àmọ́ kì í ṣèwọ́ o ọ̀rọ̀ àwọn ṣẹ́mu ní o fún ẹsẹ̀ ti ń kán sojú kó máa kán sí mú náà ìgò mélòó náà lọ rà fún mi lórí pé abẹ wá client mo ti wà yín nìsín mi dùn má nínú. gẹ́gẹ́ soup. gẹ́gẹ́ soup. níbo nìyẹn. mo yà. ẹ ẹ ẹ gẹ́gẹ́ soup. mo fẹ́ ọ́dà gẹ́gẹ́ soup ni ẹ ní kọ́kọ́ méjì wà. ara yọ pọn ẹ ẹ jọ lọ jẹ. ẹ apíkà. kọ́ta ọ̀run kọ́ta ọ̀run. ẹ ẹ kọ́ta ọ̀run. bó ṣe jẹ́ ni. kẹ́kẹ́ sùn kẹ́kẹ́ sùn. ẹ ló kí lọ́wọ́ mi kẹ́kẹ́ sùn kù sí. guys, ah, let's, let's go, let's go, let everyone. Good let's now. And action. Kẹ́kẹ́ sùn. Kissing. Kẹ́kẹ́ sùn. Ẹ sí. N bá ní wọ́n gbọ́ Yeah, sùn náà. Ah, Ẹ̀yà jẹ́ kí n gbé méjì wá. Rárá o, ẹyọkan ni wọ́n gbọ́ àkànjẹ ara nǹkan tá à ń sọ̀rọ̀ ọdún client owó oúnjẹ lọ sí gbà lọ́wọ́ ṣé bóyá kọ bílíọ̀ ẹ̀ lówó house. ìmọ̀ bí ṣe ṣe àmọ́ kankan súpù tí wọ́n fẹ́ gbọ́ àpọ̀n ni àpọ̀n ẹ̀rọ kan jẹ ni. àtún máa pín in tèmi. bẹ́ẹ̀ ni owó tí wọ́n dá sí kóló tí pé ẹ fẹ́ mọ bí ṣe dáwọ́ ìpè. owó owó wo ló ń dá ṣe bí. ẹ ṣe súpù ẹjọ́ ẹ lákùn ẹ lọ́